mo dé wẹ́rẹ́wẹ́rẹ́ bí eji alẹ́ mo bọ̀ bí eji ìyálẹ̀ ìta mo dé pápá pa ẹgbọ́n ẹnu mi ọdẹ tójú bá bẹ̀jẹ́ ọmọ ọdẹ ògún ọ̀rọ̀ kí àwọn ọlọ́dẹ ló máa ń sábà lu ìjálá mm. bàbá wa sọ pé ẹ̀sà bíi ti bàbá wa jó bí ewé àti bíi tèmi máa ń kì jù yìí wọ́n máa fi ń kìyàn mẹ́tẹ̀ẹ̀ta yìí náà wọ́n fi ń kìyàn bọ̀ ẹ̀sà yìí náà máa ń sábà lò jù fi kìyàn tó lóhùn làwọn àwọn oníṣẹ̀ṣe fi ń kí Ṣàngó kí kí Ọya mo bọ́ sórí facebook mo kàn ṣe láìfù gbà ẹni láìfù ṣẹ̀ṣẹ̀ dé ọdún twenty two thousand and fourteen mo lè ṣe láìfù kan pé millions of people bẹ̀rẹ̀ sí ní wo mo reviews àwọn èèyàn wá bẹ̀rẹ̀ sí ní pè mí látòkè òkun technology ló gbé mi débi tèmi dé torí ẹ̀ ló ṣe jẹ́ pé tí mi bá jáde lọ sí patí nínú oṣù kan owó tí mo máa pa <laughs> ẹ tó ṣiṣẹ́ ìjọba ò lè gbà. orí kì í pín sọ́nà méjì. ẹ jẹ́ àwọ̀. tó bá fẹ́ kì mí wọ́n á kì mí lọ ilé wa orí kì í ilé wa wọ́n á dẹ̀ tún kì mí lọ òru wa ìlú wa nìbàdàn oríkì ilé bàbá tó bí mi lọ́mọ òpómúlérò ni wọ́n ń kì wá ń wa mo jẹ́ àlejò so mhm. ẹni tó fẹ́ ṣiṣẹ́ ló máa mú oríkì ilé wọn wá ó lè má kọ wa kọ́kàn sọ táìtù ìyẹ̀rú ọ̀kí ni wọ́n ń kì wá òpómúlérò ni wọ́n ń kì wá òdi ara lèmi ògún ni wọ́n ń kì wá wá ti mọ̀ so kọ́kàn fún wa ní táìtù oríkì wọn àwọn máa provide general oríkì ìlú. àwọn tá a bá ní ká wá béèrè ṣé iṣẹ́ yìí lówó lórí mo wí lẹ́ẹ̀kan mo ní ọdún mẹ́rìndínlógún mẹ́kàwé ìjọba mo lè polytẹ́kíníìkì hmm. mo lọ yunifásitì mo tún wá lọ ṣe mástà lókè òkun mo wá wálé hmm. mo wá múṣẹ́ ewì ní kíkan owó ń níbi iṣẹ́ wa kò ní ìjọ nínú packaging ló nídìí hmm. mo bá ti gbé e dáadáa tọ́kẹ́ bí ẹ̀yìn tó gbé fáráyé bí góòlù. onímọ̀ ọmọ ni ẹ mọ̀ wò ilé lọ́kọ̀ lẹ́yìn òde o torí wọ́n ń gbé ìṣe àṣà bàbá tó bí wà lọ́mọga onímọ̀ ọmọ lètò síbẹ̀ wọ́n gbé kó níbẹ̀ kọ́ mọ́ wo ni máa wò tímọ́tímọ́ o kó o lè rí ọgbọ́n nínú ṣe bàbá tó bí wà lọ́mọ onímọ̀ ọmọ bẹ́ẹ̀ lóde ẹ̀rù ò lè bà mí o oyin mo mọ bẹ́ẹ̀ lóde ẹ̀rù ò lè bà mí o. orin dẹkọ yìí ó kọ̀ dẹ́ pé oyin mo mọ lówó ẹ̀rù ò bá anybody torí tó bá ti jókòó no story mọ́ sórí ètò wa bẹ́ẹ̀ ni ètò yìí mo mọ́ṣìn tẹ̀síwájú mo sọ fún yín pé fún gbogbo ẹni tí ẹ bá fẹ́ darapọ̀ mọ́ wa ẹ ṣe kí ni ẹ wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan bó bá ṣe convenient fún yín òun àwa náà ṣe torí tiyín la ṣe wà ń bí. lórí ètò lẹ́ni mo sọ fún yín wípé àṣà àti ìṣe nílẹ̀ Yorùbá ó ṣe kókó ní ilẹ̀ káàárọ̀ òjire tá a bá ń kíra wa ó ní bá a ṣe ń kíra bẹ́ẹ̀ bá rọmọ Yorùbá tó fìkúnlẹ̀ sí ẹ máa ti mọ̀ pé ọmọ Yorùbá ni tẹ́ bá arákùnrin tó dọ̀bálẹ̀ tó ń kí ìyẹn máa mọ̀ pé ọmọ Yorùbá ni ara àwọn nǹkan tí wọ́n máa fi ń dá wa mọ̀ ohun ìdánimọ̀ tí àṣà tó gbé fún wa láti ìrandíran tá a ti mọ̀ láti ayé àwọn baba ńlá kú bàbá wa tí ò dẹ̀ ní yípadà àfi ká máa gbé àṣà lárugẹ lónìí àlejò wa lórí ètò lọ́sẹ̀ yìí wọ́n á máa yànnàná àwọn ọ̀rọ̀ bí wọ́n tiẹ̀ ṣe di ẹni tó ń kéwì ẹni tó ń káṣà nítorí ẹni tí ò bá máa ṣà if you are not deeply rooted in tradition I mean o ò nílé ṣé èmi gan oríkì mo mú oríkì ilé wa mo mọ̀ tẹ́ bá lè fi ṣe exam fún mi mo mọ̀ torí mo máa jẹ owó yín tá a bá gba betting a máa jẹ́ ká gbọ́ lẹ́nu àlejò wa arábìnrin Rẹ̀mílẹ́kún Mariam ọmọ Kàsálí tí wọ́n jẹ́ aya Adélabú ẹ káàbọ̀ sórí ètò wa bá ẹ kú ilé o ṣé wà dáadáa èmi tẹ̀ ti ró mo ti rí àpẹẹrẹ aya ọba lára yín aya ọba Adélabú báwo lẹ tiẹ̀ ṣe di ẹni tí ó ń kéwì ṣé ilé lẹ ti jogún bá ni tàbí nǹkan tẹ́ kọ́ ni àmọ́ ẹ kọ́kọ́ bá mi kí àwọn aráalé ẹ̀kú onílẹ̀ ooo ẹ̀sùn bí mo kí ilé lẹ́yìn ìwòdì ṣe bẹ́ẹ̀ kú ti mọ̀ pé mi ni abẹ́jẹ́ òpómúlé ọjà lẹ́ẹ̀kan iṣẹ́ ni orin ni owó mi ètè àròyé ni wọ́n ṣe là ní tèmi. ẹ kú àárọ̀ ẹ kú ojúmọ́ ẹ káàsán ní gbogbo olùtẹ́wá tí ń wò mí orúkọ mi ni Kàsálí Rẹ̀mílẹ́kùn Mariam tí mo jẹ́ aya Adélabú ní Ẹdẹ. tọ̀ ẹ̀ka ohun mi náà ṣé bí mo ṣe béèrè ṣé ó ní ohun téèyàn gbọ́dọ̀ ní kó tó lè bóyá sùn rárá àsùnjà lákéwì. ẹ̀bùn lé ohun yẹn téèyàn bá ní ohun yẹn yóò lè ṣe. ẹ̀bùn ni. bẹ́ẹ̀ ewì kíkẹ́ wá pín sóríṣiríṣi a ní ẹ̀ṣà a ní ìṣálá àìjálá. èwo ni ẹ méjọ àbí gbogbo ẹ̀lẹ́kópọ̀. gbogbo ẹni gbogbo ẹlẹ́kọ̀ pọ̀ ṣé n tẹ́ ẹ kọ́ ni àbí àjogúnbá láti ilé bóyá. ọlọ́ ah, bí mo jí mo bọ ohun lẹ́nu mi ni. kò yé mi. oníjọ́ ló bí mi onílù lówó mi dàgbà èmi lọ́mọ máa yan sọ lálùbàdàn. oníjọ́ ló bí mi onílù lówó mi dàgbà tún ti gé fọ́ nìyẹn ẹ̀dẹ̀ jí ẹ̀bọ́n lẹ́nu yín. bàbá tó bí màmá mi onílù ni wọn bó ti jẹ́ pé mi ò dáyé bá wọn. Mm ìyá tó bí bàbá bàbá mi wọ́n máa ń pe ẹ̀ṣà wọ́n máa ń pe ohun mo ṣe ń pe ohun ọ̀lẹ́ tó máa ń jò tó so mo mú nílé ìyá mo mú nílé bàbá mo wá jọ pọ̀. a jẹ pé hereditary ọba yẹn dàgbé inú DNA yín ló wà àmọ́ ṣé nǹkan tí èèyàn lè kọ́ ni can we learn it. mo mo ní school mo ń kọ́ àwọn èèyàn dáadáa. ẹ̀ ń kọ́ àwọn èèyàn bí a tó bí ọdún mélòó lèèyàn fi lè sọ pé òkè èèyàn máa. onídàálóhùn téèyàn bá ti lóhùn láàrin oṣù mẹ́fà àwọn ọmọọṣẹ́ ó kàn jẹ́ pé ewì kíkọ́ ò lópin èèyàn máa kọ́ lọ ni ànìkan téèyàn máa kọ́ náà ni oríkì ìlú pọ̀ nílẹ̀ yorùbá ìbàdàn nìkan a lè rí abà bíi one thousand hmm. ní ìbàdàn nìkan àti ìtumúlò ọ̀yọ́ o oríkì ilé wà oríkì ìlú wà so èèyàn máa kọ́ lọ ní ìmọ̀ yẹn ò tán àwọn náà sì ń kọ́ lọ báyìí. ẹ̀yin náà sì ń kọ́ tábàtẹ̀ ní òkè nínú gbogbo nǹkan tẹ́ ti mọ̀ àbó lórí one thousand bí nǹkan mélòó lẹ mọ̀ náà yẹ kí n ti bá dé seven fifty. Ah, ọmọ ti pass lórí ọmọ tó bá gbé seven fifty over one thousand wálé. èmi tó ti sọ èdè mo bá sọ ìgbà tátàtà mo bá sọ jẹ̀bú díẹ̀ mo bá sọ èkìtì díẹ̀. àmọ́ tí ẹ bá wá ní kọ́sítọ́mà bóyá wọ́n pè yín sóde báwo lẹ ṣe máa ṣe research yín báwo lẹ ṣe máa ń gẹ̀ tẹ́ṣẹ́ àwọn client náà ló máa fún yín lórí kì í tẹ́ máa lọ máa kọ́ ni. oríkì pín sọ́nà méjì. ẹ jẹ́ àwò. tó bá fẹ́ kì mí wọ́n á kì mí lọ ilé wa oríkì ilé wa mhm. wọ́n á dẹ̀ tún kì mí lọ ìlú wa ìlú wa nìbàdàn oríkì ilé bàbá tó bí mi lọ́mọ òpómúlérò ni wọ́n ń kì wá nílé wa mo jẹ́ àlẹ́ kan so mm-hmm. ẹni tó fẹ́ ṣiṣẹ́ ló máa mú oríkì ilé wọn wá ó lè má kọ wa kọ́kàn sọ táìtù ìyẹ̀rú ọ̀kí ni wọ́n ń kì wá òpómúlérò mm-hmm. ni wọ́n ń kì wá òdi ara mm-hmm. lèmi ògùn ni wọ́n ń kì wá wá ti mọ̀ so kọ́kàn fún wa ní táìtù oríkì wọn eh, àwọn máa provide general oríkì ìlú okay that's the research àwọn ìlú kan máa ń béèrè ni àwọn olùkọ́ wà tí wọ́n fi bẹ́ẹ̀ ní general oríkì bí àwọn ìlú kéréje kéréje kọ̀ọ̀kan so tí wọ́n bá níbẹ̀ yẹn a máa wá fọ́ọ̀mù oríkì fún wọn kí ládẹ máa fi fọ́ọ̀mù oríkì fún wọn nǹkan tí wọ́n ń ṣe nílùú yẹn iṣẹ́ tí wọ́n ń ṣe òwò tí wọ́n ń ṣe irú aṣọ tó ń wọ oúnjẹ tí wọ́n jẹ àwa fi fọ́ọ̀mù mm-hmm. oríkì àṣẹ ìwádìí ọmọ ti lè wọ̀ tó la fi wá dojì níbẹ̀ torí tí n bá tọ́ bá ní kán béèrè lọ́wọ́ mi náà mo mọ àwọn oríkì kan díẹ̀ náà ìró orí kì í yẹ̀rú ọ̀kìn àwọn òdìmọ̀dì rẹ̀ sà ṣáà á wọnú ayé àjáde ibẹ̀ ọ̀gá ni yamuda <laughs> tí mo mọ mo mọ tàwọn irú Iléṣà àwọn Ìjẹ̀ṣà oh God àmọ́ tá a bá ní ká wá béèrè ṣé iṣẹ́ yìí lówó lórí ah. mo rí lẹ́ẹ̀kan mo ní ọdún mẹ́rìndínlógún mẹ́kàwé ìjọba mo rè polytechnic. Hmm mo lọ yunifásitì mo tún wá lọ ṣe mástà lókè òkun mo wá wálé hmm. mo wá múṣẹ́ ewì ní kíkan owó bẹ níbi iṣẹ́ wa kò ní ìjọ nínú packaging ló ní hmm. Mo bọ́ ọ bá ti gbé e dáadáa tọ́ bí ẹ̀yìn tó gbé e fáráyé góòlù ló hmm. máa rí owó mbẹ. ẹ yẹ pé packaging tẹ́ ẹ sọ àwọn èèyàn kan ń lo nylon àwọn èèyàn kan á lo pálí tó bá ṣe. kọ́ tí mo lọ kà ń sùkúrò jọ wọn kò tí ì jọ wọn mass com. kí lẹ kà. ní polytechnic ọ̀fà ọ̀fà fẹ́ràpọ̀lì ọ̀fà mo study business administration mo kúrò bẹ́ẹ̀ mo lọ ṣiṣẹ́ ní ilé ìfowópamọ́ mo tún wá kúrò mo tún padà lọ ṣe yunifásitì mo lọ ṣe BSc e. mo ṣe business and entrepreneurship. mo tún wá ṣe tán tí wọ́n ṣe masters international relations and political science. tabani ka mú irú business and um, relationship yẹn mm. inú ewì tẹ́ ẹ̀ ṣe náà business wà nù ẹ̀. ibi tí ìwé yẹn ti ràn mí lọ́wọ́ ni university level mi tí mo ti mm. ṣe business and entrepreneurship ẹ̀ ló ti kọ́ wa ní creativity and innovation. Mm. so that's why tí mo ṣe wà unique níbi iṣẹ́ yìí mo máa ń carve inch in my own market i know what my customer wants i always bring mo máa ń gbé nǹkan tuntun wá tẹ́ bá ṣe wì lọ́wọ́ mi lọ́dún yìí tó bá dọdún tó wẹ̀ lè rò pé mo ti ṣe é ní ọdún tó lọ kò yẹ kí n tún ṣe lọ́dún yìí màá tún gbé nǹkan mi wá tó yàtọ̀ sí ìtẹ̀ṣe tẹ́lẹ̀ láti fún yín ní pé ẹ gbọ́dọ̀ ṣe lè ìdọ̀dẹ́ lè ya tún ṣe nísìnyí ẹ gbọ́dọ̀ ṣe so creativity yẹn ó wá lójoojúmọ́ lójoojúmọ́. mo mọ̀ pé tá bá ní ká wò preeminence ti wà lórí industry yìí àmọ́ kó tó di pé a tẹ̀síwájú ẹ jẹ́ ká dókè lọ àpadàbọ̀ tó máa bá wa kálọ. ẹ̀yin èèyàn wa nílé lóko orúkọ mi ni ọlárótìmí fákúnlé kazeem eléènìyàn owner of men nínú gang of Lagos ètò wa Oyinmomo là ń wò yìí o ẹ jọ̀ọ́ ẹ máa bá wa wò ó kẹ máa bá wa tẹ́jú mọ́ ní ìgbà gbogbo. ire padà sórí ètò wa bẹ́ẹ̀ ni àlejò wa lọ́sẹ̀ yìí wọ́n ṣì wà ń kalẹ̀ gbogbo àwa tá nífẹ̀ẹ́ sí àti sùnjálá gbogbo àwa tá nífẹ̀ẹ́ sí àti kọ ewì àti gbogbo nǹkan tó ní ṣe pẹ̀lú ká àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá lárugẹ òun náà ni wọ́n wà fún tẹ́bá tiẹ̀ ti wo ìmúra wọn látòkè délẹ̀ you will know that she is an embodiment of culture of tradition. <laughs> báwo lẹ́yìn fẹ́ ká sọ ìwé yẹn sí ẹ wo ayaba adélábù ìgbà tí a bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ẹ ní ìyàtọ̀ wà nínú ewì ìjálá rárá báwo la tẹ̀ ṣe lè dàmọ̀ pé ó dà tí n bá pe customers àti bá pè yàn sìn tó bá ń sun ewì báwo ṣe lè tètè mọ̀ pé ewì nìyẹn o kí làwọn ohun yẹn. ewì ẹ̀ tọ́ba ń ti bàbá ọláríwájú adépọ̀jù àwọn àgbàṣe yìí ni ewì làwọn máa ń ké bí ewì ni kan sọ pé múra síṣẹ́ ọ̀rẹ́ mi iṣẹ́ la fi ń dẹni gíga bá a kò bá rẹ́ni gbẹ́kẹ̀lé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn àyọkà ìjà alábàbà wa fọ́yé mu kọ́ ló bá àfọ̀rún kẹ́wọn ìyẹn lọ báyìí pé mo dé wẹ́rẹ́wẹ́rẹ́ bí èjì alẹ́ mo bọ̀ bí èjì ìyálẹ̀ ìta mo dé pápápá ẹgbọ́n ẹnu mi ọdẹ tójú bá bẹ̀jẹ́ ọmọ ọdẹ ògún ọ̀rọ̀ kí àwọn ọlọ́dẹ ló máa ń sábà lu ìjálá mm. bàbá wa sọ pé ẹ̀sà bíi ti bàbá wa jó bí ewé àti bíi tèmi máa ń kì jù yìí wọ́n máa fi ń kìyàn mẹ́tẹ̀ẹ̀ta yìí náà wọ́n fi ń kìyàn bọ̀ ẹ̀sà yìí ló máa ń sábà lò jù fi kìyàn tó lóhùn làwọn àwọn oníṣẹ̀ṣe fi ń kí Ṣàngó kí Ọbàtálá kí Ọya bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. bẹ́ẹ̀ lọ sí yàtọ̀ tó wà bẹ́ẹ̀ lọ. téèyàn bá tẹ bá fẹ́ kíyàn ní ẹ̀ṣà tí a bá ní ká wo relationship yín pẹ̀lú àwọn other colleagues yín mo mọ̀ pé àwọn èèyàn náà ti wà lẹ́nu iṣẹ́ iná iṣẹ́ téèyàn bá ń ṣe tí ò bá sí èèyàn bẹ́ẹ̀ bóyá kéèyàn sá padà ah, kí ni relationship ṣé wọ́n jọ máa ń pè yín sóde ibi pé ẹ máa mú collaboration pé ah èmi o àwọn tó sì o jẹ́ kí mi máa bọ́ ọ́. wọ́n á ṣẹlẹ̀ dáadáa àwọn abúlé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sì ká pàdé bàbá wájú bí ewé àjọ wa ṣiṣẹ́ pọ̀ ni ó máa ń mm. ṣẹlẹ̀ a bá lè pàdé ẹni bọ̀ a máa pàdé a máa jọ ṣiṣẹ́ pọ̀ torí nǹkan náà là ń jọ ń ṣe àfi tó bá jẹ́ pé bóyá wọ́n ń ṣèyàwó àbí wọ́n ń ṣòkú ọmọ olókù kan mú èmi wá ọmọ olókù kan mú èèyàn kan ó lè ní tóun bá fẹ́ jó wọlé rẹ̀mí ni kó kọ́kọ́ kọrin fóun ìkejì lè ní tí bá fẹ́ wọlé bàbá wa jó bíbí ni kó kọrin fún mi so a máa ṣiṣẹ́ wa lọ́tọ̀ọ̀tọ̀ mm. bó gẹ́gẹ́ bí ẹ tó ọmọ Yorùbá tèmi bá bá bàbá níbi ìkọ́ mi ò gbọ́dọ̀ kọ́ bá mi níbẹ̀ wọ́n gbọ́dọ̀ ṣiṣẹ́ kí n tó ṣiṣẹ́ hmm. ara wọn ìbọ̀wọ̀ tá à fún àwọn. ṣe ẹ la association ẹlẹgbẹ́. association kí ni wọ́n pe ẹgbẹ́ ẹgbẹ́ apohùn orílẹ̀-èdè nàìjíríà. ẹgbẹ́ apohùn orílẹ̀-èdè nàìjíríà. ń fún wa níbi tá à ń lọ ní ìjọ mẹ́ta sísìn bàbá wa kan kú jáìgbádé àlàó nílùú ìlọrin gbogbo ẹgbẹ́ apohùn pátá ló lọ. lọ́wọ́ síbi a ìbáṣepọ̀ tó dán wà láàrin yín. dáadáa tábà ní ká béèrè pé òkè ẹ ti sọ pé bí oṣù mẹ́fà lèèyàn fi lè kọ́ iṣẹ́ yìí mm-hmm. mo dẹ̀ rí pé advanced technology ti wọnú iṣẹ́ yìí àwọn èèyàn ti ń ṣe bí record. wọ́n ní studio ok tó yẹ kí wọ́n ti ń ṣe bí. iṣẹ́ wa pín sóríṣiríṣi ní tí èmi fi yàtọ̀ sáwọn tó kù nìyẹn mo ní oríṣi bíi ọ̀nà márùn-ún tó wẹ̀ ò bá kélé ìmúlẹ̀ tí ò bá kélé ìmúlẹ̀ a máa ń record ohun fún wọn nínú studio fẹ́ni tó bá fẹ́ ṣọjọ́ bí ó fẹ́ ṣe ìrántí àgbà tó kú a máa ń lọ ṣe surprise fún yàn láàárọ̀ kùtùkùtù tó bá jọjọ́ òbí ẹ̀ a máa ń lọ ṣe appearance bí a fẹ́ ṣe patí à ń lọ síbẹ̀ a máa ń ṣe eléyìí tó lóyìnbó ń pè ní zoom fáwọn tó wà nílùú òyìnbó tó ń ṣènáwó wọ́n lè fẹ́ kí rẹ̀mí wà ńbẹ̀ bóyá rẹ̀mí ò rí visa gbà a máa perform fún wọn lórí live. Hmm. a máa ń ṣe eléyìí tó ń pè ní professional shoot documentary ni mo máa ń pè bóyá àwọn kan olórí ẹbí yẹn ti kú wọ́n wá fẹ́ ṣe documentary ilé yẹn àwa lọ sí ìlú wọn àwa lọ yà bí fíìmù bọ ewì la máa fi ṣe gbogbo ẹ hmm. bí history wọn ṣe bẹ̀rẹ̀ débi tó dé oríkì ilé wọn ibi tó ti ṣẹ̀wá kó tó wá tẹ̀dún sí Ìbàdàn hmm. fún àpẹẹrẹ so oríṣiríṣi ló wà. ó dà tá a bá ní ká o kí ni technology ti fi help iṣẹ́ yìí what is the relationship between charity. technology ló gbé èmi jáde torí ìgbà tí mo bẹ̀rẹ̀ ewì mo wà nílé ìwé nílùú Ìlọrin mo bọ́ sórí Facebook mo kàn ṣe láìfù gbà ẹni láìfù ṣẹ̀ṣẹ̀ dé ọdún twenty two thousand and fourteen mo dẹ̀ ṣe láì kan pé millions of people bẹ̀rẹ̀ sí ní wo mo rí views àwọn èèyàn wá bẹ̀rẹ̀ sí ní pè mí látòkè òkun technology ló gbé mi débi tèmi dé yìí torí ẹ̀ ló ṣe jẹ́ pé tí mi bá jáde lọ sí patí nínú oṣù kan owó tí mo máa pa <laughs> ẹ tó ṣiṣẹ́ ìjọba ò lè gbà ẹ má jẹ́ àsọ abánikàsọ yìí tẹ́ ẹ gbà ẹ wò ẹ kò máa lè mọ́mí sà mọ́mí help me sà ẹ mọ̀ pé àwọn ẹ̀rọ ọ̀gbìn tó sọ̀rọ̀ orí afẹ́fẹ́ lówó wà ń sìn níbi tó fi lọ́wọ́ àwọn tó ń ṣe fíìmù tó má báyọ̀ polówó ọjà tó gbé sórí Instagram gbé sí Facebook gbé sí TikTok traffic tó bá rí bí tẹ́lifọ̀dì ti ń rówó nìyí. so dem ní movie industry ṣé ẹ ń bá wọn ṣiṣẹ́ pọ̀ náà pé bóyá kì í ṣe fíìmù ẹ kì í ṣe fíìmù wọn ọ̀dẹ̀ ń pè yín pé kẹwàá kéwì. mo máa ń bẹ̀ wọn pé kọ́ máa bì mo máa ń bá wọn ṣe soundtrack. good. bọ̀ bàbá mi ò fọwọ́ sí i bọ̀ wọn fọwọ́ sí múvì mm-hmm. ẹ̀bọ̀ ẹ ti kúrò nílé dáadé ẹ ti bọ́ sílé. bàbá mi tiẹ̀ ti kúrò àdéhùn tí n bá ṣe mo ṣe mo ti sọ fún pé mi ní ṣé mi ní fẹ́ ṣe. so mo bọ́ ṣe ń pè yín tó ẹ sì dúró lórí àdéhùn yẹn. ẹ kí ni lákòótán kí ni ìgbìyànjú yín àbí ọ̀rọ̀ ìyànjú yín fún àwọn ọmọ Yorùbá lórí àṣà àti ìṣe wa torí iṣẹ́ mọ̀ púpọ̀ náà àmọ́ wá ń sin àwa tó yẹ ká sọmọ ládébáyọ̀ àsọmọ Cecilia àwa tó yẹ ká sọmọ ní. ọmọ Yorùbá kìíní yìí kí ni àwọn bàbá wa ní. torí gbé ọṣẹ títà náà lè pọ̀ gílí ìṣe wa ẹ dákun òyìnbó náà ní aṣọ wọn òyìnbó náà ní ìṣe wọn òyìnbó náà ní àṣà wọn kí ló dé tí bàbá tó bí wà lọ́wọ́ wá fẹ́ parun mi ò ní sọ ẹjọ́ ẹ má jẹ́ káṣà yorùbá ó parun níbi ìwọṣọ sí wa níbi ìṣesí wa níbi ẹ̀kọ́ tá à ń kọ́ àwọn ọmọ tó ṣẹ̀ṣẹ̀ ń dàgbà àṣà yorùbá ò gbọdọ̀ parun. mo fẹ́ fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ yín pé a pè yín nínú àìráyè yín ẹ tún gbìyànjú láti wá ẹlẹ́ni school of um, performing arts tẹ̀sí ń kọ́ àwọn ọmọ so púpọ̀ náà àwọn tó ń wò yín sí wọ́n lè reach out yín lórí àwọn ẹ̀rọ ayélujára yín láti ṣe tó tèmi náà bá fẹ́ kọ́ṣẹ́ ṣe discount wa àsopọ̀ jẹ́ èlò discount ni màá fún mi. <laughs> ẹ jẹ́ kó dìgbà yẹn lọ. ṣé ẹ ní kí èmi. tó bá jẹ́ àtìkù àti iṣu ni ki ṣé ẹ ki kí mo kẹ́kì mo mo oyin mọmọ ọmọ bá nírẹ. Ah, níbo ni ilé àwọn bá fẹ́ yìí. níbo ni ọmọ kì wá ní àpò ah, àdùkí ikọ̀ ẹ̀kọ́ mú kọ́ ọ̀la ìkàǹkà wọn tí mo. ó ní ká mọ ọkọ̀ ọ̀la ìwájú bá bá mo ní kwari o. transfer lẹ máa gbà o. fọdún ọwọ́ mi ò tó sí mo bẹ̀rẹ̀ ọwọ́ mi ò tó sí mo dùbúlẹ̀ yẹ́kẹ́ ìsìnfẹ́sí lójú ìsìnfẹ́sí mi ní gbogbo ara wọ́n gbèsè ìdọ́jà ìsìn ọ̀tá wọ́n gbèsè ìdọ́jà ìsìn ní owó lórí wọ́n ní báwo ni mo ṣe polówó sí wọ́n ní àwárà sí wọ́n ní padà wọ́n ní pé wàrà kúnlẹ̀ kẹ́lẹ́ akéèkúyà wọ́n bá sí bá sí mo tún ta bá a sí mọ́ ọmọ ìlọ́kùn àìsí ọmọ ìlọ́kùn àìsí ọmọ sí o. ẹ bá wa ta ọ ẹ ní pos. rọjú wọn bá kú sálùjọ ọmọ olókùn. oyún mọ́mọ́ ni ẹ máa wò ó. ilé lóko lẹ́yìn ìwọ́jọ́ torí wọ́n ń gbé ìṣe àṣà bàbá tó bí wà lọ́mọga. oyún mọ́mọ́ lètò fílẹ̀ wọ́n gbé kúrò níbẹ̀ kọ́ ọmọ wo máa wò tímọ́tímọ́ o kó o lè rí ọgbọ́n nínú ṣe bàbá ètò bí wà lọ́mọ òyìnbó mọ́ bẹ́ẹ̀ lóde ẹ̀rù lè bà mí o òyìnbó mọ́ bẹ́ẹ̀ lóde ẹ̀rù lè bà mí o. orin dẹkọ yìí ó kọ̀ dẹ́ pé òyìnbó ọmọ lówó ẹ̀rù ò bá anybody torí tó bá ti jókòó no story mọ́. gẹ́gẹ́ bí àwọn onígẹ̀ẹ́sì ṣe sọ wọ́n ní learning never stops ẹ̀ kì í dùn púpọ̀ ṣókí báyìí òun náà lọ bí ogi níbi tí a máa máa sún lọ sí ọwọ́ ìparí níbi tí a máa fi àdàgbà ètò rọ̀ sí òun náà ládé àmọ́ kó tó di pé a lọ pátápátá àǹtí Rẹ̀mí ẹ̀ ṣe rí lórí ètò yìí mọ́mọ́ àwa láìkí ara wa àwa dẹ̀ nífẹ̀ẹ́ sí ẹ̀yìn àlejò wa ta máa ń pè tẹ́ máa fi gbogbo gbà dá wa lóhùn nítorí ẹ̀ ní iléeṣẹ́ AK Media ṣe sọ wípé ah a gbọ́dọ̀ pè yín lásọ̀ kẹ́kọ̀ọ́ dẹ̀ fún wa ní ara gẹ̀ṣikọ́ lẹ́ńbẹ̀ẹ́ lóde ẹ̀rù olè bá wa ọ̀ mo ti fún yín lẹ́sùn tó lẹ́yìn tẹ́ ẹ̀ bá mọ̀ mo ti jayé ẹ sọ pé orí ètò yìí mo mo lè ti kọ́kọ́ gbọ́ wọn ni ká gbé ẹ̀bùn kékeré yìí fún yín pé ó kéré gan. àbùdí tọlọ́kọ àbùdí tọlọ́sà gbogbo bí tá ẹ ti rọwọ́ lódùmarè máa yín lọ́wọ́ Hmm, èlé lobìnrin ńlá nǹkan ọbẹ̀ lọ́jà táwọn bá fi hmm. fi sí fún kọ́ kò ní lọlé o. kò ní lọlé o. kò ní lọlé adúró tí wọn ní ẹ fi sí tòmátò yìí ẹ fi tálùbọ́sà tí ń bá délé. ẹ ṣeun gan púpọ̀ mo gbà ládùúrà pé iṣẹ́ náà á túbọ̀ máa tẹ̀síwájú. ẹ̀yin èèyàn wa lórí ètò yín mọ́mọ́ níbi tí a máa fi rọ̀ sí òun ládé yìí ẹ tún darapọ̀ mọ́ wa pẹ̀lú àkọ̀tún àlejò míì tí a máa máa fi ọ̀rọ̀ jomi tó rọrọ̀ nípa ìṣe àṣà ilẹ̀ Yorùbá iṣẹ́ tí wọ́n ń ṣe àti àwọn ọ̀nà míì tí a lè fi máa ṣe kíni ta lè fi máa gbìyànjú láti help ara wa láti ranra wa lọ́wọ́ lórí ètò ìmọ̀mọ́ náà ni orúkọ tèmi ò yípadà olúwadámilọ́lá ọmọbanirẹ́ ká tún fèrè àti ààyè pàdé ó dìgbà kan náà.